àti àbí ọgọ́rùn-ún àti ilé ìdí àwọn ṣùgbẹ́tù kan ayé ti di àyè àti zilka tí wọ́n kó jọ títí apá kejì àti parí apá kejì láti di ọjọ́ mẹ́rin kan lẹ́yìn. apá kejì sí àgbàdo náà àti pé àti ẹlẹ́rìí kejì ti ní ogún làbẹ́ta lára àdéhùn náà lọ́sẹ̀ ìpínlẹ̀ wọn. نوكو وقوة إتما سنة وقوة قال المسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من لا يرحم لا يرحم يقولون بجنان من لا يرحم لا يرحم متفق عليه àdìsí àwọn àkókò rẹ̀ ló sọ ìṣòro ọ̀pọ̀ ọ̀pọ̀ gbogbo ẹni tí ìbá ti sàánú yẹn yẹn lọ́dọ̀ àwọn ọmọ ilé tí àwọn àbá àdúgbò wa yìí pé máa ń yẹn lèlè òmò tó gbóòrú kò sí nǹkó bá jẹ gbogbo situation yìí kó nǹkó bá wà olówó lọ́wọ́ ni ọjọ́ gàmí kan ní ipò kan lónìí ni ọ wá sí ipò níyẹn òfin sànú àwọn èèyàn ìwọ ò lè bá nù. bákan náà condition kan ló ti wà tó wá wọ pé a. Ah, ibi tí nira dé àwọn ọ̀gọ̀rọ̀ tó bá wọn ní láti bá wọn kan náà lánàá fún wọn gbogbo ìrìn àbó òkú lè bọ̀ ó tún gbọdọ̀ wọn ní lẹ́nu pé ó mọ̀ fún àwọn àwọn náà a àwọn òbí láti ta wáyé ó ṣe tiẹ̀ àánú náà ni ọmọ wa là ní gbogbo àwọn ewu tí yẹn lè wọn pàdé lẹ́gbàá tí yẹn bá ti tọ́jú àwọn àgbà kí ni àwọn àgbà tó tó ẹ gẹ́gẹ́ bí wọ́n tó ní mọ́tò wọ́n ara wọn kan kó gbé àwọn wọn láti rí pé wọ́n ti tọ́ ọdún yìí níbi tó jẹ́ kìdìkìdì igbó ni ìgbà tó kàn rí ó tún rí bí àdá tàbí bí ìmọ̀lọ́wọ́ wọn wá lọ́wọ́ ìta ló wọn náà wá dé wọn wá pa ọ́nà ìwọ̀n ló parẹ́ wọn náà wá ti kẹ́ ẹni pé wọn wá ti ní ìfura pé àkàbí ìtàn ẹ̀ bá tó wí ìtọ́wọ̀ pé àwọn ọmọ yìí lọ́rùn lélẹ́yìn bẹ́ẹ̀ ọ̀gá tó bẹ̀rù wọn lẹ́sẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí mo ń pa àwọn èèyàn àwọn èèyàn ti ń dá ọgbọ́n nípa ìṣòro láyé ní èyí òun wọ̀ pa nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀nà tó pín sí èèyàn tí ó kà lẹ́nu sẹ́ àwọn sẹ́ táwọn ọmọ lẹ́yìn ìkágbára wọn ní ká gbìnrin wọn lórí ẹ gbọ́dọ̀ má ṣe léyìn o ètò bá ti mítọ̀ ọ̀rọ̀ léyìn alẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn àyè tó ń kálukú wa náà láti máa tún eléyìí nínú làákà ìwà ọmọdé ó sọ àwọn àgbàlagbà àgbàlagbà náà wọn sọ àwọn ọmọdé ọ̀nà wo lọ́wọ́dé ń sọ àwọn àgbàlagbà gbogbo àwọn responsibility ẹni pápá ọmọ àwọn responsibility kó mọ̀ jù ó pọ̀ lórí àwọn òbí òun kó mọ̀ kó wàhálà lè wọlé yà ẹ̀ àmàlù àkóso ta ní ìlú gbogbo àwọn ẹgbẹ́ wa gbogbo àwọn àwọn fóònù ńláńlá lápọ̀ gbogbo ẹni wọn ń wá sí sùn ní wọn lọ lera fóònù ibi táta ọ̀hún táta ọ̀hún fúnka kò tún gbìyànjú bọ́ọ̀mù àbí ìkíkè nìyẹn níbi ayò kó nira báyìí kó nira báwà bá ìgbà láàrin bí wọn náà bá bí wọn ní ìgbésà náà bẹ́ẹ̀ náà wà lọ bàbá náà pọ̀ láàánú àwọn ọmọ tó bí ojúṣe tẹ kó wọn tó ṣe òun náà gbọdọ̀ sí kó bá ti lágbára tó àti kó lágbára tó báyìí ni ó wá lọ káàkiri ìyàwó gbọdọ̀ sànú ọkọ náà gbọdọ̀ sànú ìyàwó gbogbo wa gbọdọ̀ tó máa láàánú ara wa lójú kálíbà àdúyọ̀ wọn ta ni kálíbà àánú gbà àti ìdọ̀lọ́ wọn bá àdéhùn ti kọ́ ìwà yìí nínú ntí máa jẹ́ kéèyàn náà rà á nígbà lọ́dọ̀ ọlọ́run òun kéèyàn náà máa sàánú ọmọ làkejì bí tí òkú súnmọ́ ni tó àti bí tí òkú jìnnà ni tó àbúrò àgbà náà ní ọlọ́run tó láwa náà tó já wa náà náà jẹ́ kan nínú ẹni tí àwọn ènìyàn máa tara rẹ̀ láàánú ọlọ́run tí ọmọ ìwà sábàbí káwọn ìlú sóríire ìdáhùn ìyá àbúrò وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم سلام عليكم ورحمة الله وبركاته إليه